وعافنا من عافيت وتولنا في فيما توليت الحمد لله رب العالمين والصلاة الله والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله وبركاته akí ẹ̀yin olùgbọ́ anílé sí orí ètò yín ètò wa manor sede ibi jẹ́ ti máa pàdé àwọn olùkọ́ àwọn níbi tí wọ́n ti máa dáhùn sí ọlọ́kẹ̀ ọ̀jọ̀ káwọn béèrè nípa ìsìn west islam kí ọlọ́run bá kí ó bá sẹ́wọ̀n fún wọn. síwájú ìbéèrè tí ó wà níbí ó jẹ́ ìbéèrè tí wọ́n béèrè ní ọ̀sẹ̀ tí ó kọjá tó níbèrè sí béèrè yìí pé arábìnrin kẹwàá tó yẹ kó ti wà nílé ọkọ tẹ́lẹ̀ àmọ́ èdè èdè sọ láàrin àwọn tí ọkọ wọn tó ó kó nílé ọkọ wọn yanjú ọ̀rọ̀ yìí kò jẹ́ nǹkan tí wọ́n rí yanjú tó fi kó nílé ọkọ yìí títí tó fi lọ ní ọkọ míì wọ́n ló ti wà nílé ọkọ yìí ọ̀rọ̀ bá ti yanjú padà so láìjẹ́ pé wọ́n fi èyí wọ́n sí nǹkan kan ọba tó padà sílé ọkọ alákọ̀ọ́kọ́ láti ibi tó wà tẹ́lẹ̀ wọ́n ní kẹdà òǹkẹ́ bá ṣàlàyé lórí ilé ìkíni Islam sọ lórí ẹ̀. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa baad wa rahmatulahi wa barakatuh èdè bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó wọ́n rí parí wọn ò rí parí eléyìí ò túmọ̀ sí ìtúká láàrin àwọn méjèèjì ìtúká láàrin ọkọ àti ìyàwó máa ń wáyé ni látàrí kí ìyàwó kọjá ni tó ṣe pé bọ́yọ̀ ń lọ bọ́ ọkọ dànù eléyìí tá a mọ̀ sí khula bí sì ti ṣe máa wáyé òun náà ni kóbìnrin sọ pé wọn ò fẹ́ jẹ́ ìyàwó fọkọ mọ́ òun fẹ́ bọ́ dànù bẹ́ẹ̀ yẹn àti bọ́ sọ dànù tọkọ náà bá ti ní tẹ̀wọ́ ń gbà òun tọkọ san fún ní sọ̀dáàpì yóò dá padà fọ́kọ obìnrin yóò sì nǹkan oṣù ẹyọ kan lẹ́yìn rẹ̀ lọ́ba tán àbí kó tiẹ̀ jẹ́ pọ́kọ lọ́kọ ìyàwó lẹ̀ pé wọ́n fẹ́ má níyàwó obìnrin yóò sì jókòó yóò sì àrídà nǹkan oṣù mẹ́ta ó bá jẹ́ni tí máa ṣe nǹkan oṣù àbí kó bí oyún inú rẹ̀ tó bá pàṣípò tó lóyún lọ́kọ bá kọ́ lẹ̀ àbí kó tiẹ̀ jẹ́ni tó ṣe wípé kò ì tí ì bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù láyé tiẹ̀ àbó tí ń ṣe kò ṣe mọ́ rárá látàrí ogbó òun ti kò oṣù mẹ́ta láti fi ṣe àrídà ní oṣù òṣùpá tó bá ti ṣe léyìí ó ti parí nù ṣùgbọ́n wọ́n pé èdè yédè wa wà láàrin wa àti ọkọ rẹ̀ wọ́n wá sọ wọn ò rí sọ eléyìí ò túmọ̀ sí pé o ti kúrò níyàwó rẹ̀ kí ló lé ọ lé ọwọ́ akóńlé ọlọ ọlọ́kọ míì kan tó dájú lábẹ́ òfin ọlọ́run ni pé zina lọ́n lọ sí wọn obìnrin kan tó bá kú lọ́dọ̀ ọkọ rẹ̀ láì jẹ́ pọ́kọ́ kọ́ lẹ̀ láì kò sì jẹ́ pò náà lọ́bọ̀kọ dànù tó bá lọ ọlọ́kọ míì zina lọ́ lọ sí lábẹ́ òfin tọ́lọ́run ìyàwó ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ náà ni ó máa jẹ́ bó tilẹ̀ jẹ́ pé ó rìn lọ ṣe zina ni ọkọ alákọ̀ọ́kọ́ náà tó náà bá ti fura mọ̀ kó ti lọ ọlọ́kọ míì kọ̀yẹ́ kó náà jáfara kó fásìkò ṣòfò níbi àti kọ́lẹ̀ kọ́kọ́lẹ̀ nítorí kọ́ máa bàjẹ́ pé ọrùn rẹ̀ ni wọ́n máa dáràn sí arọ lélẹ́yìn tó ń dáràn sí ọrùn ẹni tó lẹ́sẹ̀ torí pé tọ́ ọ̀bá fi lè kọ́lẹ̀ ọ̀padà dídá yóò ọmọ péyàwó rẹ̀ ń ṣe zì náà sì gbẹ́nu lọ lórí ẹ̀ eléyìí ń sì máa ṣe sábàbí kéèyàn má làlùjá náà wọ̀ ọkọ wa ṣe bẹ́ẹ̀ ìjà alákọ̀ọ́kọ́ tí wọ́n á parí títí tí ọ̀ parí wọn rọkọ bá sọrọ ọkọ tí wàá gbà tó ń tipó ti mọ̀ pé ti dé mi sọ ayẹ kọ́ gbà padà tó bá padà sọ́dọ̀ ọkọ ọkọ rẹ náà ni nítorí pé kọ́kọ́ lẹ̀ bó tilẹ̀ jẹ́ pá burú ìbàjẹ́ ó ti ṣẹlẹ̀ láàrin méjèèjì yẹn ìyẹn ní ti zina yẹn ti lọ sí bá fẹ́ gbàgbàkugbà lè gbà àmọ́ lábẹ́ òfin ọlọ́run ó ti ọ̀dọ̀ wa àwọn obìnrin ká lọ bẹ̀rù ọlọ ọkọ yín tó fẹ́ yín ọba tí ló ń kọ yín sílẹ̀ ẹ ò gbọ́dọ̀ pẹ ńlọ lọkọ mi ẹlòmíì ọsọ ìpínlẹ̀ ọkọ yẹn ti ṣó òun ọ̀fẹ́ wà lọ́dọ̀ rẹ̀ mọ ń lọ fẹ́ lómi lópin ìgbà tẹ́ bá jẹ́ mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ lèèyàn ti lé ọkọ lẹ̀ ó lè ṣe ẹlòtọ ọkọ ọlọfẹẹ ṣe mọ gba ọ̀nà tí islam là kalẹ̀ kọ́ mọ́ bàṣẹ lọ eléyìí ni ń tọ́ yẹ ká máa ṣe ká lè bá a jẹ́ni tó ṣe pé àwọn ìgbésẹ̀ àti ìṣesí wa tá à ń gbé lónìí ìṣesí tá à ń ṣe lónìí kò ní dìbàlẹ́jọ aburú fún wa tó bá di lọ́la gbẹ̀ndà kíyàmù. orí nọ́mbà tí a máa pèsè ní zero nine one three four five four six three four six fún àwọn ìbéèrè wa. hello. wa aleykum salaam wa rahmatulah barakatu orúkọ àti pẹ́ ti ń pè. kí ni ìbéèrè yín. àwọn ọmọdé ẹ̀kú ń lọ lórí tó wá jà ìjọba wá ń ṣe ìṣe rẹ̀ sí ìṣe ìlú wọn lọ́wọ́ ẹ̀dá tó bí wọ́n lè gbé tó wá ní àdúgbò lè gbé láti ìjẹ́sẹ̀. Hmm. Hello. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àti gbájú ń pè. Ó mú kẹ̀jíjà láti Sokoto. Kí ni ìbéèrè hmm. mo wá ní pẹ́ńtì ọ̀kan tí mo fẹ́ béèrè ó ní àwọn torí náà tí mò ń pé àwọn obìnrin tó náà tí wọ́n fẹ́ gba irú àwọn abẹ́rẹ́ yẹn àbí irú àwọn mẹ́díkà kìíní yẹn wọ́n ní ọ̀làfẹ́lẹ́ side effect tó wá ní kìíní kan tó máa ń lò bí òǹkà gómìn náà máa ń pè wọ́n ní yẹn náà ó máa ń ó máa ń ṣiṣẹ́ lóòótọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí àrà mi nínú kìíní yẹn ni àbí kò hmm, ní àrà Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àti ìfẹ́ ti ń pè làákàyè àwọn ìfọ̀dù wa. Lágbára wọn náà ẹ̀ ti lè yèrè. Ẹ̀ bẹ́ẹ̀ sì ti lọ báyìí pé ọkọ̀ tó fẹ́ yà Orúkọ àti ti ń pè. Abdulrasim Ajibade láti Bàdàn ìdìbò lóko. Kí ni ìbéèrè yín? Ìbéèrè sí ọ̀rọ̀ yìí ti pé pé ìyàwó òun ti ní ó ti àgbèrè ó ti mọ̀ àwọn kọ̀dẹ̀ tí gbogbo ayé ọmọ tó ní ìgbà tí ìyàwó àparí àwọn adáyàwó rẹ̀ lẹ́kùn lẹ́lẹ́kùn òfin èyí wọ́n padà ọ̀yàwó rẹ̀ sílẹ̀ ọba lóyún fún alẹ́ ọ̀rẹ́ tí wọ́n sẹ́yìn yẹn àmọ́ torí kí ẹ̀mí àbí kan kọ́ bá sọ́wọ́ ẹ̀lẹ̀ ọgbọ́n àbí jẹ́ láti padà sọ́jà lẹ́tírú ìyàwó bá tó padà wá tọ́dọ̀ èèyàn ẹ̀dá kan kéré la irin ìdíra ìgbàwọ̀ wí pẹ̀lú ẹ̀. Alhamdulillah, àwọn ọmọ tí wọ́n ti dàgbà tí wọ́n lọ sílé kéwú tó yẹ pé àwọn náà ti ń ṣe nǹkan oṣù wọ́n ní báwọn ni wọ́n sì máa gbé alukur'an wọ́n ní gbé alukur'an lásìkò tá ń ṣe nǹkan oṣù yẹn o wọ́n dá dúró lórí nǹkan tí àfàbà kọ sára wàhálà ọba sì jórí blackboard ni wọ́n bá ń kọ sí àmọ́ pé wọ́n àgbà alukur'an nígbà yẹn wọ́n gbọ́dọ̀ gbé torí tó wá nínú àdéhà nàbà Muhammad sallallahu alayhi wa sallam láti ti tó fẹsẹ̀ nílẹ̀ òun náà ni pé la yamassu al-Qur'ana illa tahir ẹnìkan gbọ́dọ̀ fọ́ọ̀kan alukur'an àfẹn tó bá má àsìmọ̀pá àsìkò tóbìnrin ń ṣe nǹkan sùn lọ́wọ́ yẹn kò sí nípa ẹni tó má torí ẹ̀ ẹ́ ṣe sùúrù dìgbà tẹ́ ẹ bá tó má kó tó di pẹ́ nàgbé alukur'an. wọ́n ní ní agbọn bíi táwọn wà ìyá tó béèrè láti Sokoto báwọn obìnrin wà tó jẹ́ pé ìgbà tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ wọn tí wọ́n bá fẹ́ kóyún dúró wọ́n máa ń lo òrùka pé òrùka máa ń bẹ lọ́wọ́ àwọn oyún ò ní dúró wọ́n sì ti dán wò wọ́n rí i pé ń ṣiṣẹ́ ìhàwọ́ ni islam kọ sírò ẹ̀ idán lásán ni islam ò sì fara mọ́ dán haram òun náà ní dán mùsùlùmí yìí sì pé dán mùsùlùmí kìí gba dán mùsùlùmí kìí ra dán so a gbọ́dọ̀ jìnnà sí mùsùlùmí làwà a gbọ́dọ̀ ṣe ń tọ́ta pẹ̀sìn wa torí pé àwọn ọ̀fẹ́ wọnà la fi jẹ́ mùsùlùmí afẹ́wọ́ àlùjáná la ṣe ń tẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam. ẹni tó béèrè láti òkò ó ní ọ̀rẹ́ àwọn ìyàwó rẹ̀ ó ń ṣàgbèrè ọkọ náà sì mọ̀ pé ń ṣàgbèrè àwọn èèyàn kò wá fẹ́ sọ síta káwọn èèyàn má bàa mà so ìyàwó ṣàgbèrè débi kó lóyún fún àlè ó tilẹ̀ jẹ́ pé wọ́n tún ṣẹ́ ẹ ǹjẹ́ tí awọ̀ ti ń bẹ láàrin rẹ̀ àtọkọ tó máa parí rẹ̀ tó tún lè padà sọ́dọ̀ ọ̀rọ̀ ọkọ bá wọn bọ́kọ bá ti jẹ́ni tó lè gbàgbàkúgbà tí ó gbẹ́sìn yìí ó lè gbà àmọ́ tó bá pẹ́ ni tí ó lè gbàgbàkúgbà ni tó gbẹ́sìn Islam yìí kí ni wọ́n fẹ́ gbàgbàkúgbà sí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò kọ́ lọ́lọ́ ní káwọn obìnrin ọ̀dà wáyé gbogbo ẹni tó bá di panṣágà tó di ẹni tó ṣe páyé àlè níyàn kò sí tàbí ṣùgbọ́n wọ́n gan lára tó dẹjú lẹ̀ tó gbarú rẹ̀ ó ti ṣe sábàbí kí wọn náà má ra àlùjánnà wọ̀ ọlọ́run ọba ṣe ìbàjẹ́ léèwọ̀ gbogbo ìjọba sì gbé ni lọ sí ìdánsẹ́ ìbàjẹ́ ọlọ́run dínà rẹ̀ báwo wá ni wọ́n ṣe fẹ́ sílẹ̀kùn rẹ̀ tọ́jà nìrè torí délé obìnrin ń ṣàgbèrè obìnrin yapa ń ságà kìí ṣe irú wọn lọ́yẹ̀ kẹfẹ́ o àfi tẹ́yìn náà bá jẹ́ ọ̀fàlì tẹ́yìn náà jọ gbọ̀n oníṣekúṣe lẹ́yìn kó ṣekúṣe oníradàradà kò ní kàkún torí irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ ìsìláàmù ọ̀faramọ́ranù ọ̀faramọ́rẹ́gbè torí de eléyìí ẹ̀yin náà dínà rẹ̀ lóde wọn bá gbára yín bá ti ṣe máa káwùjọ owó lè bá a máa mùsùlùmí là wà. àwọn tí a bá ń gbọ́ láti ìlú òkèèrè á máa pè sórí plus two three four nine one three four four nine nine two zero two plus two three four nine one three four four nine nine two zero two. Hello, wa alaikum salam wa rahmatullahi àti orúkọ àti bíjá ti ń pè. Kí ni ìbéèrè yín? Afẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ yín àwọn oríṣi sísọ. Ìtumọ̀ igi sísọ ọ̀dà àti gbọ́n. Mam. Kí Ọ̀dà. Hello. Wa alaikum salaam wa rahmatullah. Rọ́pàá àti tẹ́ ti ń pè ìdènà sọ̀rọ̀ àti àyètò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀kọ́ ni pé ẹni tí ó bá jẹ́ búbá rẹ̀ nípò ìmọ̀mù tó ṣe mọ́ fa ọ̀nà lórí wọn. ẹ̀ka tí wọ́n wà ní ipò òkú lórí sọ̀lá náà ṣùgbọ́n nígbà tí ó wà ní ipò òkú yẹn ó wá fura mọ́ pé èèyàn kan wọnú kíláàsì ní ẹni tí ó fẹ́ jẹ́ ìyẹn ǹjẹ́ ṣé ìmọ̀mù ṣe ó lè lọ́ra díẹ̀ láti lè jẹ́ kí ẹni bẹ́ẹ̀ kí ó dà pọ̀ mọ́ nǹkan tó tó sókè. ẹgbẹ́ ẹlẹ́kejì òun ni pé ẹni tí ọba ní ọmọ ọ̀yà tàbí mọ́lẹ̀bí tàbí ọ̀rẹ́ tó wá jẹ́ pé ẹni yẹn kì í ṣe mùsùlùmí ẹ̀jẹ̀ ni ẹ ṣì wà láyé ṣé àǹfààní ń bẹ fún yàn láti máa tọrọ fún bí a bíi pé ọlọ́run bá yí ọ̀gbìn padà láti tètè ní àbí oníbùkátà sí Hello. Wa alaikum salaam wa barakatuh. Orúkọ àti ìfẹ́ ti ń pè. Àbú Anásì ló ń pè láti Ìlọrin. Àwọn kí ni béèrè yín? Ẹ̀rọ àwọn béèrè mi ni pé ìmáàmù tẹ́yà bá tó bá dáyà lójú pé ó ń jó ó ń jó orí epo jó orí kankan àmọ́ kò dáhà ló ti ń wo iṣẹ́ bí ẹni ti sọ láti lẹ́yìn rẹ̀. Padà. Alhamdulillah. Wọ́n ní kí ni tún máa yege sísọ. Yege sísọ, òun ni tí ó sọ obìnrin di ẹ̀tọ́ fún ọkùnrin tó lówù òun láti fẹ́ ẹ mọ̀ pé ọkùnrin àjòjì lọ́jẹ́ sí obìnrin ṣùgbọ́n gbà wọn bá ti so igi èkíní kejì wọn di ẹlẹ́tọ̀ ara wọn wọn di ọkọ àtìyàwó ara wọn so igi yìí ni ọ̀sán wọn di ẹni tọ́tọ́ síra wọn mẹ́sẹ̀ ń so igi ni pé bàbá tó bímọ ìyẹn bàbá ọmọbìnrin òun ló lọ́mọ rẹ̀ òní àwọn afọmọ rẹ̀ ni ó fi fọkọ ní ìsìn pé òun òun fi ọmọ yìí òun fi fún ìwọ ọkùnrin yìí kó máa jẹ́yàwó fún ọ àti bàbá rẹ̀ bá ti sọ pé òun fi ọ fún ọkùnrin yìí kó máa jẹ́yàwó fún ọ tọkùnrin yẹn náà sì ló ń tẹ́wọ́ gbà á níyàwó a gbọ́dọ̀ wí o pé kàṣí kó agbẹnu lọ́lá kan gbàgbàdà kaná pé kí á la péjọ sí á wí tá a bá ti wí à ń ṣe ra wa ni à ń tan ra wa dànù bàbá tó bímọ yóò sọ pé òun fọmọ òun fún ọkùnrin yìí níyàwó ọkùnrin yóò sọ pé òun gbà á níyàwó ẹlẹ́rìí méjì ó kéré jù wọ́n jẹ́rìí sí wọ́n bá ti jẹ́rìí sí obìnrin ti di ìyàwó fún ọkùnrin tọ́tọ́ sí so ọkùnrin ó san sọdáàpì wọn àgbọ́dọ̀ so igi lórí tọkùnrin ò ní san kankan pé ìyàwó sàrà ni kí ni jẹ́ bẹ́ẹ̀ má ti ṣe mọ́sà ìyàwó tá a bá fi lọ́kọ wọ́n san sọdáàpì rẹ̀ iye tọmọbìnrin bá lóun fẹ́ gbà ọkùnrin ọ̀sán agbára rẹ̀ ọba ká yọ bẹ̀bẹ̀ sí iye tágbára rẹ̀ bá ká àbí kó sì jẹ́ pé iye tóbìnrin wí náà ní ọ̀sán ó lè jẹ́ gbèsè lọ́rùn rẹ̀ tí ó máa san díẹ̀díẹ̀. sòtẹ́lẹ̀ ìbá yé wa ọkọ bá ti di ọkọ fóbìnrin obìnrin di ìyàwó fọkùnrin látàrí igi tá a so yìí kò sí hòhò mọ́ láàrin àwọn méjèèjì òfin ọlọ́run ọba wa nìyẹn tí ọba ti wá jẹ́ pé lè ìbá síwájú ọkùnrin kan bá sí obìnrin kan lásọ wò ọ̀daràn ni o ó ṣe zina nù o nígbà tó sí lásọ wò tó ń bá a lò kìí sì sẹni tí wọ́n fi fún ọ níyàwó tí wọ́n náà lọ gbà níyàwó ìbàjẹ́ ti fẹ́ lẹ́nu islam ṣe ìbàjẹ́ ṣíṣe ó ṣe léèwọ̀ ìdí nu tó fi jẹ́ pé ẹ rí i pé ẹ so igi ẹ di ọkọ àtìyàwó ara yín kó tó di tí nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín eléyìí náà ni ó jẹ́ ààbò ńlá fáwọn ọmọ tẹ́ ẹ bá bí láti jẹ́ kẹ́ mọ̀ pé àwọn ọmọ ńkọ́ ọmọ ọkọ ni wọ́n ń sọ màálì eléyìí ni wọ́n ti ṣe ń sọ yìí ẹ wá ní ọkùnrin tó bá kọ obìnrin sílẹ̀ ìhàwó lọ́lọ́wọ́n bá kọ sí àwọn ọlọ́run náà ló ṣe pọ́n kọ obìnrin sílẹ̀ lẹ́tọ̀ lópin ìgbà tó bá pé ìgbé ọ̀wọ̀ láàrin ọkùnrin àti àti kóbìnrin yẹn gan ó ti fẹ́ sọra rẹ̀ di ẹni tó ṣe pé yọjẹ sábàbí kí ìgbésí ayé kọ́ má rọrùn fọkùnrin máa àbóbìnrin náà ni ọkùnrin ti fẹ́ sọ tiẹ̀ náà di tí ò ní jẹ́ kí ìgbésí ayé ọrọ̀rùn fóbìnrin má àwọn afẹ́rẹ́ ní wa gbọ́dọ̀ jẹ́ sábàbí ikú fún fúnkìnní àbẹ́kejì wọn wọ́n túká mọ̀nà wọ́n túká mọ̀nà kó ń kálukú máa lọ sẹ́mo kí ẹ̀yin agbọ̀ràn dùn ẹ̀yin ò ní máa kókó nǹkan tó fà tọkùnrin ti jẹ́ ọkọ ìyàwó fi kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ẹ̀yin ọkàn dùn ní ẹ̀ máa fẹnu ọkùnrin ló máa ń torí tó fi fẹ́ yàwó òun náà ló sì tún máa ń torí tó fi kọ̀ ọ́ níyàwó tó lò wọ́n fẹ́ má òfin ọlọ́run sì sọ pé ẹnikẹ́ni bá kọ obìnrin rẹ̀ kò tọ́ sí àwa tá a jẹ́ ará àta sí wọn ká bi léèrè pé kí ló dé tó fi kọ ìyàwó rẹ̀ kò tọ́ ká bi wọ́n léèrè òun lọ́wọ́ fún lọ́fẹ̀ẹ́ òun náà ni òsì tún wọ̀ fún má ni ló fi kọ̀ sílẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ sì mọ̀ kóbìnrin bá fẹ́ rojọ́ ni wọ́n máa kọ́ lẹ̀ irọ́ máa pọ̀ nú ọ̀rọ̀ ọ̀hún àwọn ọ̀rọ̀ burúkú burúkú yìí máa pọ̀ nù ọ̀rọ̀ wọn. sòǹgbà tó sánà kó o pàdánù ilé ọkọ kó o sọ fẹ́ nìkan kan o. tí n tó wá sánà fún tó bá ti tẹ̀ ọ́ lọ́wọ́ tán ọmọ wa pariwo kọ́ ọmọ sunkún ọ̀nìká ọmọ píkà lọkùnrin kò ní sùúrù kò láfaradà kí á ni mo ti ṣe tó tó kò sí wàhálà. eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò sí pé ìhàwó lọ́lọ́run kọ sí ọlọ́run náà ló ṣe kí wọ́n kó obìnrin sílẹ̀ lẹ́tọ̀ọ́ ní ìgbà tí ìgbé ọ̀bá wọ̀ mà bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tá a bá wo àwọn òfin tó ṣe nípa àǹfẹ́ obìnrin á rí i pé àwọn òfin yẹn ń tọ́ka sí pé tó bá ṣeé ṣe ẹ mánéjì àwọn ìyàwó yìí ẹ ṣàmúmọ́ra fún wọn ẹ ṣàfaradà fún wọn lọ́nà tí ẹ fi jọ máa wà títí láéláé tí ó jẹ́ pé ikú nìkan ni ó yà yín àmọ́ ń gbọ́ bá ti di pé sùúrù ò ṣeé ṣe má ẹnìkan ò lè ṣàmúmọ́ra fẹ́nìkejì má kíkíkọ́ ọ wọ́kọ̀ wá kọ̀ láti kọ̀yàwó islam gbà kíyàwó kọ́ bọ̀ dànù wọ́n ní tí ìmáàmù bá wà rúkú ẹni tó béèrè látàyé tó rò tí ìmáàmù bá wà rúkú tó sì fura mọ̀ pé nìkan fẹ́ wọlé tó náà fẹ́ darapọ̀ mọ́ wọn sọ láti yẹn só lè só díẹ̀ fún lọ́nà tó fi jẹ́ pé yóò lè darapọ̀ mọ́ wọn kó tó di pé gbórí sókè láti rúkú ọ̀rọ̀ oríṣi méjì ló wà lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa eléyìí àwọn kan ní kó rọṣẹ̀ díẹ̀ fún kó fi lè darapọ̀ àwọn kan ní rárá kọ́ máa kó nira báyìí ni tó ti wà pẹ̀lú rẹ̀ tipẹ́ àwọn kan ti dé tipẹ́ àti pẹ́ rùkú ẹnìkan tó wá ń bọ̀ àwọn àti torí ti àwọn àtún dúró àtún fi kún àsìkò tá a fi rùkú fáwọn èèyàn lọ́nà tó ṣe pé ẹlòmíì amúnulẹ́sẹ̀mú rẹ̀ àwọn àṣẹ ẹlòmíì léṣe látàrí pàǹdó de ẹni tó pẹ́ tó dé bóun náà bá fẹ́ máa bá sọ láti láti bẹ̀rẹ̀ kọ́ máa tètè dé mọ̀nà so eléyìí lọ dáa jù ẹ bùkátà pé kẹ́ ẹ dúró dè torí níbi tá à ń ti dúró dè ẹlòmínú tún máa bọ̀ ẹlòmínú tún máa bọ̀ rúkú ọ̀padà á máa lọ bí ọgbọ̀n ìṣẹ́jú gbà mí pàápàá jùlọ níbi táwọn mùsùlùmí bá ti pọ̀ tí wọ́n fẹ́ wọ mọ́ṣáláṣí yẹn lẹ́yìn ìjẹba wọn. wọ́n ní táwọn bá lọ́mọ ìyá tí ì ṣe mùsùlùmí táwọn lè máa fàdúrà ràn lọ́wọ́ kọ́lọ́ọ̀ yọkàn rẹ̀ padà kó di mùsùlùmí bákan náà ń pa àkànlé ayé ọ̀hún wápò kan kọ́lọ́njọ́ tẹ̀ lọ́wọ́ ó fojú síbi kan kọ́lọ́njọ́ já sí rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí ìbá ti ṣe mùsùlùmí tí ẹ bá fẹ́ ṣàdúrà fún ẹ lè ṣàdúrà fún pé kọ́lọ́n fún lálàáfíà tó bá yẹ pé kọ̀ gbádùn kẹ́ bá ṣe láwọn sàhábà radiyallahu anhum wíkẹ́ wọ́n sọ̀kalẹ̀ sábàbí kan pé kí wọ́n gba àwọn lálejò àwọn ará àbẹ́kọ̀ láti gba àwọn lálejò àwọn wá lọ wábì kan tó ṣe pé kìí ṣe ilé ẹnìkankan wọ́n forí pamọ́ síbẹ̀ pé kílẹ̀ òfin mọ́ káwọn tẹ̀síwájú nínú ìrìn àjò àwọn sàdédé ni wọ́n gbọ́ tí wọ́n pariwo wọ́n á bá wọn lóru pé akéké ti gán olórí àbá wọn àbá abi tí wọ́n ti kọ̀ láti gbà wọ́n lálejò ǹjẹ́ wàá mọ nǹkan kẹta lè ṣe sí wọ́n níbẹ̀ ni a mọ nǹkan lè ṣe sí àmẹ́sàn-án wẹ̀ èyí tá a fẹ́ fàyọ̀ ń bẹ ni pé àwọn tó wà lábàǹgbà àwọn èsè mùsùlùmí àwọn mùsùlùmí ṣàdúà sí ẹni tí akéké gán ó sì dìde garando bí ìgbà tí nǹkan kan ṣe torí rẹ̀ tó bá ṣàdúrà pé kọ́lọ́run fún ẹni tó jẹ́ káfíìrì lálàáfíà kò sí nǹkan tó burú ń bẹ̀. bákan náà kọ́ ọ ṣàdúrà pé kọ́lọ́run yí ọkàn rẹ̀ padà kó di mùsùlùmí ọ̀ ń bẹ nínú nǹkan tó dáa. àmọ́ kọ́ máa ṣàdúrà fún pé ipò kan ti ń wá kó rí àwọn kìnnì kan ti ń lé kọ́ torí tó bá rí náà yóò fi ṣe kèfèrí náà ni. so kó ṣàdúrà fún kó di mùsùlùmí eléyìí ló jà ju ètò òun lọ ẹni tó ṣèbéèrè láti lọrin ó ní táwọn bá mọ̀ pé lè má máa máa jó nǹkan àmọ́ àwọn ọ̀ka mọ̀dì pé máa yẹ nǹkan wò sí káwọn máa tò lẹ́yìn rẹ̀ kí ni ń jó sókó lẹ̀jọ́ ní ń jó ni àbí báwo àmọ́ ẹni tí ń jó rí èèyàn ẹni tó yẹ pé ẹ̀yìn wá ti pè ó ń jó ejò orí ọ̀ka orí ejò ẹ̀ ń jó alábàáhùn ṣé ẹni eré náà ní tó máa ṣe lẹ́yìn náà àwọn á pé torí pé ẹ̀ka mọ̀dì pé ń mùsùlùmí ó jẹ́ mùsùlùmí gidi kìí ṣe rọ́ tá à ń tanra wa dànù táwọn á dára sí rọ́ mùsùlùmí ó jẹ́ mùsùlùmí gidi kìí ṣe mùsùlùmí kọ́ máa ṣiṣẹ́ awo kọ́ máa tanra rẹ̀ dànù ó ṣe Islam eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. <coughs> zero nine one three four five four six three four six ìbéèrè tí wọ́n bè gba orí ẹ̀rọ Facebook yẹn alátìjẹ́ Zainab wọ́n ní bàbá wọn ti kú báwọn láti fẹ́ máa ṣe àdúrà fún wọn torí bẹ́ẹ̀ náà àwọn ọmọ ìyá àwọn tó jẹ́ pé wọ́n máa ń ṣàdúrà fún wọn wọ́n máa ń ka dàláìlù fún wọn táwọn sì máa ń san owó báwo làwọn sì máa fẹ́ ṣe títí táwọn. náà ẹni tó fẹ́ ṣàdúrà fẹ́ni tó ti kú ọlọ́run náà lọ́kọ́ abáṣe máa ṣàdúrà ọlọ́run náà ni ó sì gbàdúrà ọkọ̀ rabbirhamhuma kama rabbayani saghira máa sọ pé ọlọ́run ọlọ́run ni ó gbàdúrà òun lọ́kọ́ mi kí n máa ṣàdúrà bá tí ìtọ́lọ̀ ń kọ́ mi ọba ti jọ mí lójú a jẹ́ pé wàhálà bá mi nìyẹn kò síbi tọ́lọ̀ ti ní ẹ máa ka dàláìlù fókù kò síbi tó ti ní ẹ máa ka alukurani fókù kò síbi tó ti ní ẹ máa ka yasin kan fókù eléyìí wọ́n ń pè ní creativity ní táwọn èèyàn fagbárí wọn gbé kalẹ̀ ní tí ò sí lákọọ́lẹ̀ ní ẹ̀sìn Islam so a sì máa pa àwọn tá gbé kalẹ̀ náà wọn ò sí ń tọrọ ọlọ́ owó wọn fẹ́ fi pa so Islam yìí sẹ̀sìn ẹ̀tàn jẹ tó o bá ti tọrọ kọ́lọ́n bá mi forí jìn bàbá mi bá mi forí jìn yá mi bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bá ti ṣe ṣètọ́jú nígbà kékeré mi ọlọ́run ni ó gbàdúrà àwọn lóní tọrọ bẹ́ẹ̀ ó ti tó. plus two three four nine one three four four nine nine two zero two plus two three four nine one three four four nine nine two zero two àwọn tábàá ní ìlú òkèèrè ibi tí a máa pè sí nìyẹn àwọn tábàá tó sí ní pè sórí zero nine one three four five four six three four six àǹbẹ̀rẹ̀ tó tún wà níbí wọ́n ní arábìnrin kan yí pé wọ́n jà pẹ̀lú ọkọ wọn tó ìjà tí wọ́n jà yìí ó dágbára débi pé ọkọ lòun ò gbà mọ́ni rárá rárá àmọ́ wọ́n ti bí àwọn ọmọ tó ti dàgbà tọ́mọ ti pọ̀ láàrin wọn sọ̀rọ̀bá sọ pé tòǹgbà tẹ́bẹ̀ ti pọ̀ táwọn yẹn ti pọ̀ tí wọ́n ń sìpẹ́ yìí àwọn gbà kọ́ wá jókòó àmọ́ kò ní sí nǹkan kan láàrin àwọn méjèèjì mọ́ yí pé kọ́ máa bẹ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ lọ wọ́n ní jẹ́ ilé sígbà láyọ̀ fún nínú Islam. alhamdulilayi Eh, kéèyàn ó jẹ́ kó níyàwó àmọ́ ìyàwó yẹn èèyàn kàn fẹ́ kọ́ máa wà léèyàn bí ọmọ ọ̀dọ̀ so àmọ́ kò ní wà níwá ìyàwó eléyìí náà ta kò fi ọlọ́run èwo ni kéèyàn wà lọ́dọ̀ ọkọ bí ọmọ ọ̀dọ̀ òun náà nípa máa mójútó àwọn ọmọ yìí so ṣùgbọ́n tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó kò ní wáyé láàrin àwọn ọmọ eh, ìsọ ọ̀rọ̀ gan kò ní wáyé láàrin àwọn ọmọ láti máa mójútó àwọn ọmọ rẹ̀ so ah, eléyìí ní bíbẹ lọ́dọ̀ ọkọ bí ọmọ ọ̀dọ̀ nìyẹn islam ò fara mọ́ ẹ̀hẹ́n tí ó bá wà lọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí ìyàwó kó wà lọ́dọ̀ rẹ níyàwó tó o bá sì ní fẹ́ má so kò sí wàhálà ò lè fi ilẹ̀ amẹ́tòbìnrin bá sọ pé kàkà kó wọn máa gbé ta kó wọn máa jẹ ìyàwó fọkùnrin yìí má pápá jùlọ kì í ṣe kó ti kọ ní kíkọ̀ mẹ́ta tán bọ́yọ̀ kan lọ́sẹ̀ kan àbí méjì so òun fara mọ́ kó wọn sì máa wà nulẹ̀ rẹ̀ káṣírí òun bò kó wọn sì máa ṣètọ́jú àwọn ọmọ òun bó fẹ́ kó ṣe wípé kò ní sí nǹkan kan tí ó máa ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀ má òun ò sì ní máa pariwo òun ò sì ní máa sọ pọ́sàbò sí sóhun o òun kó òun sì lè rí kó máa ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ míì òun ò ní pò gèlè máwo bẹ̀ ló wọ́n máa wé kò sí wàhálà ń bẹ lábẹ́ òfin ọlọ́run torí ẹnikẹ́ni tí wọ́n bá fi ẹ̀tọ́ rẹ̀ dún pẹ̀lú pọ́nà yọ̀ǹda sí lábẹ́ òfin ọlọ́run wọn kì í sọ pẹ́ni tó fẹ̀tọ́ rẹ̀ dún yẹn sábòsìsì gbàtọ́ jẹ́ pé wà náà lọ gbà pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún kò sí wàhálà mẹ́ bó tilẹ̀ jẹ́ pé nínú Islam kò yẹ ká pọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lópin ìgbà tó bá mà níyàwó níṣẹ́ ló sì yẹ kó jẹ́ pé ojúṣe tọkọ máa ń ṣe pẹ̀lú ìyàwó ó ń ṣe pẹ̀lú ẹ̀ kìí kàn ṣe pé yọ wà ń ní wà ń ọmọ ọ̀dọ̀ sáwọn ọmọ rẹ̀. Hmm. zero nine one three four five four six three four six. zero nine one three four five four six three four six la máa béèrè àwọn béèrè wá sí plus two three four nine one three four four nine nine two zero two àtàbáwá ní ìlú òkèèrè. arábìnrin kan béèrè béèrè wọn sọ pé àwọn máa ń ṣe ìkóso àwọn tí nígbà táwọn máa fi ń ṣe bí ọjọ́ méje àbí kọ́mátò àbí kójú bẹ́ẹ̀ lọ. wọ́n náà wá ṣẹlẹ̀ yìí pé kò tó bẹ́ẹ̀ rárá pé ọjọ́ bíi mẹ́rin àwọn ò rí nǹkan sọ àwọn ọmọ ǹjẹ́ àwọn lè wẹ̀ fẹ́ni tó bá yẹ pé jẹ̀bi mọ náà tí ò tí tó àsìkò tó yẹ kí ó dá tó bá ti dúró tí ò wá mọ́ sí àwọn lè alhamdulilayi òfin ọlọ́run ni pé tẹ́jẹ̀ ọ̀bá ti wá mọ́ kò bá àmọ́ tó yẹ ọjọ́ tí obìnrin fi ń ṣe nǹkan oṣù á sọ pé nǹkan oṣù ti dànù tẹ́jẹ̀ ọ̀bá ti wá mọ́ kò bá àmọ́ jẹ ọjọ́ péréte lọ lẹ́yìn ìgbà tóbìnrin bímọ ẹ̀jẹ̀ bímọ wá mọ́ náà nù gẹ́gẹ́ bíi obìnrin tó ṣe pé tó bá bímọ lónìí yóò sì tún ṣe sọ láti lónìí nítorí pàwọ́ ẹ̀jẹ̀ tó ti jáde òun pẹ̀lú kó bímọ omi ò tún jáde mọ́ lẹ́yìn rẹ̀ ṣerú àwọn eléyìí wọn á sọ pé ó ti mọ́ra náà nù yọ̀ lọ́wọ́ ẹ̀ yóò sì máa sin lọ́hùn so eléyìí jẹ́ bó ṣe jẹ́. zero nine one three four five four six three four six ìbẹ̀ ni a máa pè sí fún àwọn ìbéèrè wa sórí àgbéká nẹ́tíwọ̀kì ti sá lọ lẹ́yìn àwọn kọ́ọ̀tù fi wọlé mọ́ so network salon bẹ́ẹ̀ ní tí wọ́n bì ó ní pọ́ ní ẹni tó jẹ́ ọlọ́mọge so wọ́n ní ó ṣe àṣemáṣe náà ni wọ́n fi fún lóyún tó wọlé ọkọ so àṣemáṣe tó ṣe yìí tẹ́lẹ̀ kó ti wọlé ọkọ ọfà débi pé ọkọ ọgbà kò sí oyìgì rẹ̀ wọ́n ní ìdájọ́ ọlá fún nínú Islam tó yẹ kó bá padà lọ ní ọkọ míì ṣé yóò wọlé ọkọ níbi ọlọ́mọge tí wọ́n lọ́jọ́ méje pẹ̀lú rẹ̀ ni àbí tó bá ti á dárìn sí ná fọlọmọ guinness lápè nàbí abilékọ. alhamdulilayi obìnrin tó ṣe pé zina ló ṣe zina ló ṣe tó fi jẹ́ wípé eh, ṣáájú kó tó di pọ́ lọ́kọ ìgbà tó wá lọ́kọ yẹn ṣé ìṣirò ọmọge láfún ni àbí ìṣirò abilékọ àti mọ̀ ọmọge tí wọ́n bá fẹ́ lábẹ́ òfin ọlọ́run ọkùnrin ó ṣèjọ́ méje pẹ̀lú rẹ̀ tó bá sì jẹ́ pé abilékọ ni wọ́n bá fẹ́ obìnrin ìjọ́ mẹ́ta ni wọ́n ṣe pẹ̀lú rẹ̀ ǹjẹ́ ẹni tó wá jẹ́ pọ̀ ti ṣe zìnà ṣáájú ṣé ìdájọ́ ẹni tó ti lọ lé ọkọ rí láàfún ni àbí báwo òfin ọlọ́run sọ wípé zìnà kì í sọ̀yàn dàbí lékọ̀ọ́ zina kì í sọyàn dàbí lẹkọ torí ẹ̀ obìnrin tó bá fi lè jẹ́ ẹni tó ṣe àgbèrè tó sì dájú kódà kó jẹ́ pọ tara rẹ̀ bímọ kódà kó bíjọ ọmọ kan lọ látàrí àgbèrè tó bá wá rẹ́ni fẹ́ fífẹ́ tí wọ́n fẹ́ yún yóò máa jásí pọmọge náà ni tí wọ́n ní ẹ̀tọ́ kún síjọ́ méje pẹ̀lú rẹ̀ kó tó di pé wọ́n lọ bá yàwó mi torí ìzìnà kì í sọ̀yàn di abilékọ. ẹ jẹ́ ká máa pè sí orí zero eight zero seven two three two nine four five seven títí tí nẹ́tọ́ọ̀kì fi dé lórí MTN padà zero eight zero seven two three two nine four five seven fún àwọn ìbéèrè wa zero eight zero seventy two thirty two ninety four fifty seven. now wọ́n sọ pé ẹni tó yẹ pé ó máa discharge ẹ jẹ́ iná. hello. wọ́n sọ pé ẹni tó yẹ pé ó máa discharge ìyẹn obìnrin bíi aláwọ̀ yẹ́lò tí máa ń wá sí máa ń jà láti ara rẹ̀ brown witch náà bíi aláwọ̀ brown ó máa ń jà láti ara rẹ̀ tó kú bí ẹ̀mẹ̀wá lójúmọ́ ìgbà mi ti bá ń sàlọ̀ alágan wọ́n ní báwo ní sì máa ṣe sọ láti rẹ̀ ìjà gbé pè yìí. Hello. Wa alaikum salam. Tí lọ́rọ̀ kan àdíbẹ̀ tí ń pè. Kí ni ìbéèrè yín? Oye, Olivia. Hello. Wa alaikum salaam. Lórúkọ àdítẹ́ ti ń pè. ó máa ń ṣe láti ọ̀yọ́ kí ni ìbéèrè yín. Now. Ó wà ní kílẹ̀ fífẹ́. Náà. Hmm. yẹn ó máa ń ṣe láti ọ̀yọ́ wọ́n ní ẹni tí yẹn fẹ́ tó yẹ kó wà responsible nígbà tí yẹn fi fẹ́ àmọ́ padà ń ṣẹlẹ̀ yé pé ìṣesí tó padà ń ṣe ọfẹ́ máa ṣe ìsìnà di pé ní tí òkè tó sì mùsùlùmí ní ọ̀fẹ́ bá ọ̀fẹ́ máa bá sí sinẹ kí ni lè fi sírú ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀. hello ẹja gbèsè wa alaikum salam sábà kàtó kọ́ àti bẹ́ẹ̀ ti ń pè. kí ni ìbéèrè yín àfàtàì. wa alaikum salam sábà kàtó ẹ máa béèrè. náà náà. نعم wọ́n ní ń gbàtà sọ̀lá yín pa pé ẹni tí kò bá ti ní ọkọ rí kò sọ méjì méjì lọ́dọ̀ ẹ̀ tọ́yẹ́ pé ọkọ náà ẹni tí ò ráyè ní tọ́yẹ́ pé máa lọ síbi iṣẹ́ ǹjẹ́ ó lè ṣe ọjọ́ méje pẹ̀lú obìnrin pẹ̀lú àìráyè rẹ̀ sí ọ̀rọ̀ èèyàn ni. alhamdulilayi ẹni tó ní ọkọ tọkọ rẹ̀ sì jẹ ẹni tó ṣe pé ń ṣojúṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn tọkọ afẹ́ dídàkudà tó di wípé kò tiẹ̀ kọjú sí ìyàwó rẹ̀ mọ́ àgbèrè ìranu àti rẹ́gbè ló kù tí ń ṣe kí ni nǹkan téèyàn lè ṣe sí i kò sí tàbí ṣùgbọ́n pé ọlọ́run bá ṣe zìnà ó ṣe léèwọ̀ ọ̀ràn yẹn sì ni kí mùsùlùmí kó jìnà sí i nítorí tọ́lọ́run bá nǹkan kan léèwọ̀ tó dájú ni pé ẹni tó bá fi lé lọ́n lùgbọ́ ọlọ́run lórí tó ṣe lé wọ̀nyún ó ń wá burú fórí ara rẹ̀ ni kò sì ní dáa kó lójú ọdẹjú sílẹ̀ kí nǹkan burúkú kọ́ wọ̀ ẹ jẹ́ kí oníkálukú wa ká bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àmọ́ àwọn òpin tó ń bá jẹ ayé òun lájẹjù àṣẹ ní kíni ní tí fi ṣèyàn lọ́dọ̀ ọlọ́run ó ga púpọ̀ o àwọn òpin táwọn ọba ayé tí wọ́n bá ṣòfin ṣé nǹkan báyìí báyìí báyìí má ṣe ẹnikẹ́ni tó bá láyà tó bá ń dá òfin wọn yẹn kọjá oríṣiríṣi ìyà níjọba lè fi jẹ báwo wà lọ́lọ́run ẹlẹ́dàá wa ìwọ ọmọ pa àdánwò ni má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí báyìí ni ó ṣe báyìí ni ó ṣe àdánwò ni kí ló dé tó fi jẹ́ pé pọ̀lọpọ̀ ọkàn máa tẹ̀ fún ọlọ́run ọba lójúmọ́lẹ̀ tọ́lọ́ ní má ṣe ẹ̀ má ṣe é. wọ́n náà sì mọ̀ pé gbogbo ntọ́nà ní ọ̀dà gbogbo oníkálukú náà lọ́mọ pé ọ̀dà àfagídí àfìfẹ́nu wọ́n tó ń ságbèrè níìsín ó rọrùn púpọ̀ pé kó àrùn karùn àrùn bá kó yóò jẹ́ tiẹ̀ yóò tún jẹ́ ti ìyàwó rẹ̀ tó tún ta fún ibi táwọn ń jìjà dùn kárí nǹkan tí a tó àmọ́ owó tó fi tán tó lè má rí láéláé so ká bẹ̀rù ọlọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwọ ìyàwó náà fẹ́ kí wọn náà lọ bẹ̀rù ọlọ nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà mí àwọn ìyàwó yẹn náà wọn kì í ṣojúṣe wọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ màtí aburú bá wá rélù wọn náà ni wọn máa béèrè màákínà kí ni wọn náà lọkọ sí gbàtọ mọ pé ọmọ ọmọ délé dìmọdì wọn ò ní sọ̀rọ̀ alẹ̀ fọkọ rẹ̀ ẹ̀túnjọ́ ń kọ́rí òfò lórí pé ò ní sọ̀rọ̀ alẹ̀ fọkọ rẹ̀ ah, ọkùnrin náà sin pàtó náà sì jọ daràn tí ò ní bẹ̀rù ọlọ́run ń wẹ́ lómi ìka àwọn á kí wọ́n bọ ọba wí ọlọ́run ọba ní ọba wí torí pé zina ti ń ṣe òun kò lè lọ lọ́dọ̀ lọ kọ lọ lálàáfíà ìwọ gan alára náà ọ̀ràn lọ fún bàjẹ́ gbàtí wọn náà tóun sá fún ọkọ rẹ̀ tó sọ̀rọ̀ alẹ́ fọkọ rẹ̀ oníkálukú kọ́ bẹ̀rù ọlọ́run onígbà tó fi ọlọ́run bá sọ pé tá a bá fẹ́ obìnrin tó ti lọ́kọ rí ìjọ méje láṣẹ pẹ̀lú rẹ̀ tọkọ bá jẹ́ni tí iṣẹ́ rẹ̀ ti ń ṣe òjò rójú kò jọ ráyè tí ó sì lè lọ́jọ́ méjèèjì yùn pẹ̀lú ìyàwó báwa ni wọn ò ní kọ́ ọmọ máa jókòó kálé kọ́ ọmọ lọ́ọ́ fi ìjọ méje tá ń sọ yẹn yẹn ni pé tílẹ̀ bá ti sú ọ̀dọ̀ ìyàwó yẹn lọ́mọ wà tó bá ní ìyàwó méjì òní dọ́dọ̀ ẹnìkejì fúnjọ́ méje òun ọ̀dọ̀ ìyàwó tó ẹsẹ̀ fẹ́ lọ́ọ́ máa sùn ìtumọ̀ rẹ̀ nu àmọ́ pé má lọ bí iṣẹ́ ajẹ́pọ̀ tí lóúnjẹ tó jẹ́ ńlẹ̀ ni so Islam ọ̀gbà pé torí kò ti fẹ́ ìyàwó kan mọ́ àjáde ńlẹ̀ ìjọ́ méje tá a sọ yẹn ni pé ọ̀dọ̀ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ńlọ́ọ́ sùn tí èpéjọ́ méje nẹ́tíwọ́ọ̀kì ti dé padà báyìí jẹ́ ká máa pọ̀ sórí zero nine one three four five four six three four six ibi tí à ń pè sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ zero nine one three four five four six three four six. hello. wa alaikum salaam tó lọ́wọ́ ọ̀kà tó orúkọ àti tẹ́tí ń pè. orúkọ mi ni Ibrahim Ahmed láti yóò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bóyá béèyàn bá wà ní orí ìran ìran jàmọ́ ni o so ṣé ó dáa kí làdáni kó máa rọ irun tẹ̀lé máa máa fi kú dá. hello. hello. wa aleykum salaam orúkọ àdìgẹ́ ti ń pè. bàbá sàáìdì ló ń pè ládé kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí òbí bá ní ọmọ obìnrin ọmọbìnrin yẹn sáàmù tí ó tó lọ ní ọkọ.

lópin ìgbà tí ohun ìmáàmù bá ti kárí àwa tá a wà lẹ́yìn rẹ̀ ẹnìkan gbọ́dọ̀ rọ o tẹ́ ẹ bá rọ táǹsì ń gbóhùn lè máàmù rírọ́ tẹ̀ ń rọ àdáda lẹ̀ ní ẹni gbalada ẹsẹ̀ ẹsẹ̀ lẹ́gbàá ń bẹ. ògbóró ìtọ́mọ̀ ní ti láwọn mọ́ṣáláṣí wa tí wọ́n mọ̀ pariwo Rabbana wa lakal hamdu Allahu akbar gbogbo eléyìí kò sínú súnà nàbì sallallahu alaihi wasallam àyàfi ìgbà tó bá ṣe pòun lè máàmù ọ̀kárí àwa jàmáà tá nítorí pé ohun rẹ̀ ọ̀kárí wa látàrí pípọ̀ èèyàn àbí látàrí kìí ṣe pé èèyàn pọ̀ ohun lè má múlẹ̀ ẹ̀hẹ́n tó bá pé sábàbí bá ń bẹ ìgbà náà ni ó jẹ́ súnà tí ó bá sí sábàbí bídé àlásán àdádálẹ̀ téèyàn gbẹ̀sẹ̀ ń di rẹ̀ ni. ẹ má jẹ́ ká pè sí orí zero eight zero seven two three two yẹn mọ́ ẹ jẹ́ ká máa dárí bí aṣọ́de pé zero nine one three four five four six three four six network ti wà lórí ti ẹ̀rọ. Ah, ọ̀dà kí ni bèrè kan bèrè ẹ jẹ́ ká pè sórí zero eight zero seven zero six nine zero nine eight one nine eight zero seven zero sixty nine zero nine eighty one ninety eight fún àwọn ìbéèrè wa àwọn tábà ní òkè ká máa pè sórí zero. Uh. Hello. Hello, sir. Orúkọ àbíkẹ́ ti ń pè. Láti Ọ̀yọ́, Kọ́dí. Kọ́dí látọ̀, kí ni ìbéèrè yín? Adéka ti ní àlẹ́kọ́ ẹ̀kọ́ ètò. Ẹ̀dà, ẹ̀sìn wọn. Hello. Wa alaikum salaam, orúkọ àbíkẹ́ ti pè. Ah, kí ni ìbéèrè yín. ẹjọ́ tí èèyàn bá fẹ́ ọkọ tó bá ń ta tẹ́tẹ́ tó ń ṣe ṣìnà ẹjọ́ tí èèyàn lè pọ̀ sílẹ̀ sà. ọ̀dà àmì hello orúkọ àti tẹ́tí ń pè. hello hello àti gbé pè yín. Ah, kí ni ìbéèrè yín? kámákámá rà ń pé obìnrin ẹni sìn ó ń ṣe ìsìn ẹ̀fẹ́ tẹ́lẹ̀ rẹ̀ kí òyìnbó wa wà ní ọkọ̀ bọ̀ tọ́pọ̀ obìnrin ní wàá mọ̀ ẹ̀fọ́ yìí tó pé máa ń ṣe ìjọba àjáfẹ́lẹ́ tó wá ti wà ní ọkọ̀ tó ń ní ọkọ̀ kò ní tó wá ti ṣe ìsìn rẹ̀ mọ́. bọ̀dọ̀ tó wọ́n ní wọ́n máa ń ṣe sọ́dọ̀ tó mọ́gìrì táwọn gbàgbé ké fatia jẹjẹ àwọn arántí káwọn tó rúkú táwọn tún fatia yẹn ké níbẹ̀ ni ẹ tún fatia ké àti súra ẹ sì ní forí kanlẹ̀ ṣáájú àbí lẹ́yìn ìgbà tẹ́ bá sálámà. wọ́n ní tí bàbá àti ọmọ tán bá jọ ń sun abẹ́ òrùlé kan orí àbí wọ́n jọ ń sun abẹ́ wọ́n jọ ń sun abẹ́ wọ́n ti pè ilé ilé ẹ̀fọn kan wọ́n túmọ̀ sí kí wọ́n jọ wà lórí bẹ́ẹ̀dì kan bàbá àtọmọ ọmọ sì ní ọmọbìnrin sì lọ́mọ sọ́tọ́ pé kí wọ́n jọ máa sùn àkọ́tọ́ ò wọ́n ti wá di pé mo ẹlẹ́dẹ̀ ọwọ́ gbà haram ọmọgá àwọn ọmọ sọ́mọ bí wọ́n ti pọ́dún mẹ́wàá islam ní kẹ́ yà wọ́n bó wàá lè yẹn ti wá jẹ́ pé èèyàn jọ ń sùn pẹ̀lú ọmọ rẹ̀ wọ́n ní táwọn bá fi ọkọ tọ́jú ní tẹ́tẹ́ tọ́jú ń zìnà sótó láti fi kọ́ ọ́ bẹ́ẹ̀ ni tẹ́ bá ti wí fún tí ọba ti gbọ́ ó tó láti fi kọ́ kí kálukú ó sinmi. jazakumullahu khairan so ẹ má bínú ẹ̀yin olùgbọ́ alátìlé so ẹ̀rọ gbohùngbohùn òun ló fi díẹ̀ ìyẹn pé orí network tá à ń pè òun ló fi díẹ̀ lónìí so ká má bínú sí wa àwọn ìbéèrè ẹ̀jẹ̀ ká tó sọ di ọjọ́ mẹ́jọ ká pàdé àwọn olùmọ̀ wa adúpẹ́ fọ́nà ọ̀bàlẹ́yìn adúpẹ́ fún àwọn olùmọ̀ wa àdọ́kítúrò sọ̀rọ̀fàdín fún àwọn òbí tó ń ti bá dáhùn sí kọ́lọ́ọ̀bá kọ́ bá lọ́rẹ̀ olórí dáadáa kó jẹ́ káà náà ká pẹ́lẹ́ wọn dáadáa ẹni tó wá ṣe olúgbọ́ ètò yìí náà kọ́lọ́ọ̀bá kọ́ bá dára fún aláì bí àti ní ọ̀la alikiyama ṣe yẹ ká tó pàdé ní dédé àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ inṣàlá wasalaamu alaykum wa rahmatulahi barakatu. العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي قالوا